رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته لنبا تيا دكور فون الله أترى إكياتي جولون فون شلا محمد صلى الله عليه وآله وسلم حديث إليتي كقدوة انصفوا يقول nínú tí máa jẹ́ kí èèyàn jẹ́ alápàlẹ́ òun náà ní bóyá bá ṣe bẹ̀rù ọlọ́run ọba sí kì í ṣe bóyá bá ṣe lówó lọ́wọ́ tó bẹ́ẹ̀ sì ni kì í ṣe bí ọ̀nà tó yẹn ti jáde bó ṣe jẹ́ agbèyí tó bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run máa ń kẹ́ ẹrú ẹ̀ pẹ̀lú kéèyàn ó ní bíbí káwọn tó dáa kó bí kéèyàn jáde láti inú ọ̀ràn tó dáa. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì jáde láti inú ìran bàní húṣù ìran bàní húṣù yìí wọ́n sì jẹ́ ìran èyí tó lọ́pàá jùlọ nínú ìran àwọn lárúbáwá ó lápàlẹ́ ọlọ́run wa tún wá gbé ní sọlá sálàm dìde nínú ìran alápàlẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìran ìgbìmọ̀ kọ́ ni ògúngórí àpọ́nlé bí kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run nànàbí sallallahu alaihi wasallam lẹ́fìní khiyarukum fil jahiliya khiyarukum fil islam ìdá ìdá afọ́kòhò tó bá ti gbàgbọ́ yẹ ẹsẹ̀. ìyẹn túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ akólóṣe pàtàkì bí kì bá ṣe àgbọ́yé ẹ̀sìn kọ́láwọn wa kí ó pọ́n wálé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run kó sì pọ́n wálé pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn. hadith ọlọ́kejì tí yá gbé ẹ̀rọ lónìí هنا الحديث عن أبي سعيد الخضري رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال إن الدنيا حورة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم عن ابي محمد صلى الله عليه واله وسلم ان ابي سيف سعيد الخدري توبه وانا صلى محمد صلى الله عليه وسلم وني باجداج الجاهي حلوى الهي ادو مرأي مرأي الهي فتنو الهي انكتو lọ́dọ̀rọ̀ wípé ó dẹni tí èrè kàjẹ òun náà ló bá kúrò bẹ́ẹ̀ ní ayé a máa dùn mọ́ ọmọnìyàn lẹ́nu. olùkọ́lọ̀ wọn bá ní ilé ayé dùn yìí ọlọ́run sọ nísọ ní tó bá àgbóyè wa kì í ṣe ní ti pápá pa torí pé ní ti pápá pa kò sí nǹkan tó dùn bí ilé ayé lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ ń sọ nísọ tí ó lè mú wa àti nísọ tó súnmọ́ nǹkan tá a bá sábà. lápòjú èèyàn fẹ́ sọ pé nǹkan náà dùn fọmọdé ìyẹn wá ní nǹkan náà dùn bí omi ọmọ mi lè mọ mọ yìí ṣùgbọ́n bí kí ni o bí sùtì. dúdú sùtì bí alọ́ wà ń ṣùgbọ́n n tó yẹ yé òun la fi ṣe kí ni òun la fi sọ̀rọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè máa wò pé anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ pé tí ilé ayé bá jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala àbí tó bá ti ẹ̀rù wọn òṣùwọ̀n tó tó bíi ìyẹ́ ẹ̀fọn ni lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ti ṣe fún kèfèrí ní nǹkan ṣùgbọ́n làwọn bá fọká àti ẹni tí ìṣe tọ́lọ́ àti ìgbéyàn náà ní omi nítorí pé kò wulẹ̀ jámọ́ kankan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. anabi sallallahu alayhi wa sallam anabi ni adúniya mal'una wa mal'una máa fiha adúniya mal'una wa mal'una máa fiha ilé ayé ọlọ́run ti ṣẹ́bi gbogbo tó ń bẹ ilé ayé náà kí ni nǹkan tó náà gbé sípò ilé ayé nílẹ̀ láàárín àwọn onímọ̀ òfin ìwà ayé ti ilẹ̀ àdékọ̀rọ̀lá àyàfi ìwé tí ọlọ́run ló lè tàn sí ọlọ́run ló ń sọ. wàláàárín táwọn ayé ti ẹ̀jẹ̀ àfà ọjọ́ onímọ̀ tó ń wá mọ́ ẹ̀sìn ọlọ́run lórílẹ̀ níbi táwọn ọlọ́run àti táwọn èèyàn kan tí wọ́n ní mẹ́sìn làwọn fẹ́ wá àwọn obìnrin bọ́ ń bẹ̀ wà lùmọ̀tà ayé àtàwọn tí wọ́n fi lé ìwọ́n lẹ̀tọ́ fi gbọ̀n kan wọ́n lẹ̀tọ́ ní àwọn fẹ́ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn yẹn ni òsì lábẹ́ làánà ṣùpẹ̀lú ọ̀rọ̀ yìí tọ́lá sọ pé àdúnyà màlẹ́rúnà tọ́lá sì ti sọ tánà sọ sílẹ̀ sọ pé àdúnyà màlẹ́rúnà tánà bí ti sọ nínú ọ̀rọ̀ míì wípé iná dúnyà hẹlùwà ilé ayé ó dùn mọ̀ràn mọ̀ràn sọ̀rọ̀ yìí ò fẹ́ dàbí ẹni tó fẹ́ takora takura wọn. ilẹ̀ tẹ̀míyà dájúdájú ilé ayé ṣòwò wa ó dùnmọ̀ràn ìgboro rẹ̀. ànábi sallallahu alaihi wasallam ó sọ níbí ní sọ̀rọ̀ tó lè yé wa àti bó ṣe rí lára àwọn ọmọ nìyẹn. òní kì ti pápá pa ní ti ń jẹ́ láyé lọ́dọ̀ níbi èèyàn bá tọ́wọ̀ lèèyàn máa ń sọ wípé ṣùlù ṣùlù níbi èèyàn tọ́wọ̀ tó dùn lẹ́nu ẹ̀ máa sọ pé ṣùlù. dàtí nígbà tọmọ nìyẹn ti délé ayé tó náà ti ń tẹ́lẹ̀ ayé wò ilé ayé máa ń dùn lẹ́nu ọmọ nìyẹn. báwo ọ̀rọ̀ tí tẹ̀ǹtì ń wá gan yòówó ni ọmọ tí ò kú òṣèkí ni ò fọ́ orí ó sì lè dá ó sì lè dá ó sì lè dá. anabi sallallahu alayhi wa sallam anabi nabili ayi seri lára àwọn ènìyàn khumra bákan náà ilé ayé ó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ní ìrísí náà láti mú khumra wá vegetables àwọn nǹkan tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ànábì ní ilé ayé ṣe rí nìyẹn o pẹ̀lú ìwòye sí ọmọ ènìyàn. wa inna Allaha mustakhlifakum fiha. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá fi yín ṣe àrólé ọlọ́run fi ẹnì kọ̀ọ̀kan wa kókó ààyè kọ̀ọ̀kan lórí rẹ̀ ìwọ bàbá ọlọ́run fi wa kókó lórí ọmọ àti lórí àwọn ìyàwó rẹ̀ ìwọ olùkọ́ ọlọ́run fi kókó lórí àwọn ọmọ tó ń bó ti káàkiri nìyẹn kullukum ra'in wa kullukum mas'ul an ra'iyatihi. ààyè tọ́lọ̀ mọ́ bá bùhù oníkálukú wa ta kókó sí ànábì ní wa inna Allaha mustaqlifakum fiha. ọlọ́run fi yín ṣe àrólé ó fi yín ta kókó ààyè kọ̀ọ̀kan. istikhlal inni ja'ilun fil ardi khalifa. ọlọ́run mo fẹ́ yan khalifa sórí ẹ̀ khalifa èdè lárúbáwá oná ilẹ̀ tó khalafa èèyàn tọrọ kú yẹn nígbà téèyàn sí ń bọ̀ mọ́. ṣé tìmọ̀ yẹn látùmọ̀ khalifa ṣé agbáṣẹ́sí fọlọ́ ni àbíṣẹ́ tí ò lè ṣe àwọn àgbà ṣe là. ìtumọ̀ khalifa tọ́lọ́ ló ń ṣe àwọn yẹn alladhina yu'ammiruna al-arda wa yuslihuna àwọn tí wọ́n máa gbé ilẹ̀ tó sì máa tún orí ilẹ̀ ṣe onítùmọ̀ khalifa ماذا يستطيع القرآن الكريم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن المصلحون على إنهم هم المفسدون ولكن لا يشعرون إذا سيدي خليفة فلان سوالي لي وسنتلهم كوني إسرائيل خليفة الليل بك سيدي لتعمير الأرض وإصلاحها قالوا توري لك كل شيء kátó orí rẹ̀ ṣe. lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá bọ̀ wọ́n tó bá ráwọn ètò ń balẹ̀ jẹ́ inú rẹ̀ ló dùn inú rẹ̀ ó máa bàjẹ́ yóò máa ní kì í ṣe torí tọ́lọ̀ fi dà lé. àwọn èèyàn yóò pa àṣẹ ọlọ́run àwọn yóò máa pààyàn lórí ilẹ̀ àwọn yóò máa fara ní ọmọlàkejì àwọn yóò máa kónira bọ́mọlàkejì àwọn yóò máa di ẹ̀tọ́ ọlọ́tọ̀ lórí ilẹ̀ àwọn yóò máa gba ẹ̀mí ọmọlàkejì lọ́nà ẹ̀tọ́ àwọn yóò mọ̀ padà dáńtọ́lọ́ sí yíyọ̀ wọ́n mọ̀ fàyà lórí rẹ̀ láì ní dókítà. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní fàyínà náà mustakhlifukum fìyà. Ọlọ́run bá fi yín ṣe tọ́tọ̀ fi yín ta kókó lórí ilẹ̀. Ìdí nìyẹn tá a fi sábà ti bọ́ lọ́run fi ń sàrò ilé. Torí pé tùmọ̀ àrùn ló ní pé ẹni tí ó rò ó ní ilẹ̀ nígbà tó yóò wá sí láyé. Sọ́lọ́wọ́ àkókò fìdá ní tó súnmọ́ náà túmọ̀ ní pé fa iná lọ mustaqlifa fún fìyà ọlọ́run fi yín ta kókó dáadáa kẹlẹ tó yín ṣe. dúkú wa ó ṣe máa ṣe níbi tá a fi ta kókó sí fàyàǹgò kẹfẹ tààmẹlónì ọlọ́run bá ń wòye ẹnìkọ̀ọ̀kan ó wo bọ́lúkálukú ṣe ń ṣe ní ààyè tọ́lọ́run fi kó wa takókó sí ààyè tọ́lọ́run fi òun takókó sí ọlọ́run yóò lé lérè ààyè tọ́lọ́run fi wọn náà takókó sí ọlọ́run bá ń wọ̀ lọ. fàyàǹgò kẹfẹ tẹ àmàlẹ ọlọ́run wa ń wo kó wa bí kó wa ṣe ń ṣe lórí ààyè tá a fi sí. àná ìfọ̀tọ́tọ́ kùsà ẹ̀pá àwọn obìnrin. واتقوا الدنيا أبروا الله واتقوا النساء أسبروا أوبروا فإن أول فتنة بني بني إسرائيل تروى أقوى فتنة ìdààmú tó bá àwọn ọmọ Israel kanat fi nisa ara àwọn obìnrin ni wọ́n ti ka fìtínà o àwọn ọmọ Israel wọ́n kan àdánwò wọ́n ka fìtínà látara àwọn hadithi anagba muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé níwò ló fún ọmọ nìyẹn nǹkan pè ní láyé nǹkan tí ó bọ̀ mọ̀rẹ̀ mọ̀rẹ̀ ni abẹ́lẹ́ ìgbà ní tóbi rẹ̀ wọ́n jẹ́ kí wọ́n ní àṣepọ̀ dáadáa lórí lójú ọ̀dọ̀ tọ́lá subhanahu wa ta'ala. ilé ayé nǹkan tí ó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ni ní ìrísí pàápàá jùlọ ẹ̀ńtẹ́lẹ̀ bá tún wá pàdé ìdẹ̀kùn ilé ayé ọlọ́run kọjú ẹ̀sọ̀dọ̀ àmọ́ àyíká ìtọ́lọ́ ti pé wá sí ọlọ́run tó pàtà kókó ó sì ń wo ìtọ́nu kálukú wa ṣe mẹ́. eléyìí oní ènìyàn náà ò ṣàṣà àtàkùn ìbẹ̀wò ọlọ́run ní al-istish'ar kéèyàn máa fura pé bí ẹni lọ yẹn ń zoro eléyìí ọlọ́run náà subhanahu wa ta'ala ń wò wọ́ ànábì nípa àwọn ọmọdé fa inna Allah mustakhlifakum fiha fayanzur kayfa ta'malun ọlọ́run sì ń wo bí kò wọ́n ṣe máa ṣe ní ọ̀rẹ́ tí ọlọ́run fi kó àpàkókò pàtàkì dúnìyà ẹbẹ̀rẹ̀ ọlọ́run kí ni túmọ̀ ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run sọ náà kò á kéde tó yọ ọ̀rọ̀. ọlọ́run ló ká bẹ̀rù ilé ayé nígbà mẹ́wàá ká tó bẹ̀rù wọn ọlọ́run lẹ́ẹ̀kan sọ níbo ọlọ́run ti sọ nípa àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi rẹ̀ ń tẹ́wọ́ bàbá kẹyàmù nígbàlá àwọn obìnrin tó ń bẹ̀rẹ̀ mọ̀ ti sọ́bẹ̀. yá wọlé lẹ́ni náà àwọn ọmọ tọkùn náà nítorí àwọn sọ̀rọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́. ṣùgbọ́n táwọn ẹbí ń sọ fún wa nípa tọkùn dúnìyà ẹ̀bẹ̀rù yòdòyòdò ilé ayé mélòó mélòó lẹni tí ń ṣe tọlọ́hún ṣùgbọ́n tọ́lá bá dé ọ̀nìrí mọ́sáàsì mélòó mélòó lẹni tó ń rí wípé yóò mọ̀ ṣe kò kárí nídìí ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n tó bá gbọ́lá bá dé tán kò ní ráyè rẹ̀. mélòó mélòó lẹni tẹ́ẹ̀rí tí ó ní àkólé kan lórí àlámọ̀ rí ẹ̀sìn ṣùgbọ́n tó rẹ̀ bá pẹ́ tí ń fẹ́ tán ẹ̀ẹ̀mí rí méjì wò ká ní ìṣẹ̀lẹ̀ mọ́. kìdí ni tóbi jẹ́ pé àlọ́sọ̀lá àlọ́sọ̀lá anábìnrin bẹ́ẹ̀ aṣọ nílé ayé dùn yìí ìwọ gbọ̀ngbọ̀ kàtàkùtù ẹ̀bẹ̀rù adùn ẹ̀bẹ̀rù ìtàjẹ́ èyí tó ń bẹ nínú ìtọ́mọ èèyàn fẹ́ yá yìí. afáàkan ní àtẹ́gbòrò ìlú dùá òkàjẹ́ ní àmàlẹ́ wà ìlú màsáàkà fi wà ìlú màsáàkà fi yàwó wà lẹ́yìn. àtẹ́gbòrò lọ́rọ́tì ìdùá. دعاك جمع جمعي مالي إذ دعاك جمع مالي nígbà tó ń bọ̀ lọ́wọ́ lọ́kọ́ lọ́wọ́ lọ́sọ olówó ọlọ́run lọ́sọ ọlọ́rọ̀ ọlọ́run lọ́sọ àánú rẹ kó gbàdúrà rẹ lórí tó ń fẹ́ lọ́sọ̀ lórí tó ń bọ̀ lọ́wọ́ rẹ. ìgbà tó lọ́wọ́ bá fi lé ọlọ́wọ́ tán kó gbàgbé ọlọ́run tó dàgbà. ìyẹn ní ìtàgé ayé. ẹlòmíì bọ̀ lọ́wọ́ ni mọ́gíríbì ẹjẹ́ kan wà lọ́dọ̀ tí ń wá dán ìgbà yẹn náà rántí wípé gbogbo àwọn ẹgbẹ́ ọ̀hún kílọ̀bù ni wọ́n máa ń wà lásìkò sí tó ń bá ń sún mọ́bẹ̀ àwọn tó lè ní connection ọ̀pọ̀lọpọ̀ àwọn justice wọn máa wá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́dà àwọn governors wọn wà bẹ̀ so òun gbúdọ̀ máa lọ bẹ̀ àwọn lè máa mú tì ní tó kó tọ̀jọba àpò náà ní hayatu dunia tòdí ní tí a náà sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ torí pé ẹni tí omi yá ayé bá ti dín lọ àtọ́nà bá fẹ́ bá padà lọ́wọ́ kí ó ti lọ náà. kódà ìlú ìgbà tiẹ̀ débi pé kò kírun wákàtí márùn-ún kò wá lè kírun mọ́ òní abẹ́sí pàdé kan abẹ́sí mítì kan abẹ́lẹ̀ sí mítì kan ní London ọ̀rọ̀ nípa bísíǹnẹ̀sì kan tó kù tí mo bá ká kù. orí ìyẹn ní wàrà títí tí àsìkò wájà lè rẹ̀ tó fi tó tọ́lọ̀ òfin sọ̀rọ̀ anábìrin fẹtẹkùn dúnìyà ẹ bẹ̀rù yòdòyòdò ilé ayé ẹ bẹ̀rù wọn ò dìgbà wọn ò dàwọ nílẹ̀ rẹ ẹlòmíì bẹ tó bá pè wọn àṣùdá àti ilé dìde yóò lọ́rọ̀ ṣùgbọ́n tó bá ń pẹ́ wọn gbọ̀ owó láàbù mẹ́ta àbọ̀ àtàgọ́ méjì méjì. ọmọ nìyẹn máa ń bẹ̀rù pé dáàbò bá ti pè wọn àṣùdá ẹ̀ jí mi kí ni mo fẹ́ kí wọn ọbọ̀ gba ìdí ìdá rẹ̀ lónìí. òṣìṣẹ́ ọlọ́run fẹ́ tọ́kù ẹbọ̀rú ìtàjẹ ilé ayé ìdí pé ilé ayé wọn gan ṣùgbọ́n ìtàjẹ ti bẹ̀ ẹ sọ́ra ìhìdárò pàtàkù ọ̀nà ìbímọ́ra ìhìdárò ìhìdárò ha ẹ sọ́ra fún yòdòyòdò ilé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n ṣáájú náà sọ́ra tí wọ́n bá ti rí kẹ̀kẹ́ nínú àwọn yìí àwọn nǹkan adùn ilé ayé tábàtì ló ń dí àwọn lọ́wọ́ níbi ìtọ́lọ́run bóde ẹ̀jẹ̀ bóde ẹ̀yẹ kì í ṣe haram anabi sallallahu alayhi wa sallam anabi wa sọkan wọ́n ṣe ọ̀nà síbi aṣọ náà anabi wa wọ aṣọ bàtà anabi wa kí ni tán anabi wa bọ aṣọ yẹn anabi náà sálọ̀dá aṣọ yẹn padà àwọn sàbí wa ń anabi nítorí pé aṣọ ó ń kó ẹ̀rọ ju bá mo bẹ lórí ọ̀rọ̀ ó ń anabi náà yẹ lọ́dà kì í kú sí pásọ yẹn kì í ṣe haram ṣùgbọ́n nípa náà ìbílẹ̀ gbẹ́dọ̀ bá ń wọ̀ yóò máa dín lọ́wọ́ òun máa wọ àwọn ọ̀nà lórí ọ̀rọ̀ ọ̀kan náà wọn àfọ ànílẹ̀ yorùbá kọ́lọ́ ọ̀bá kó bá ṣe dáadáa fún wọn. wọ́n ń bèèrè ọ̀dà ewu ló dé tẹ̀ sí ẹ̀fíìsì sínú ọkọ̀ yín òun ní kán bá fi sí ní ìṣèlú wọn máa tún gbólóhùn wọn máa sùn bí ẹ bá sì ń bẹ̀rẹ̀ lórí àjò lásìkò tájú àwọn gbà àgbàtẹ́yà bá ń bẹ̀rẹ̀ lórí àjò gbogbo àwọn afikáàrù tó wọn ráyè ṣe ìgbà tó ń bẹ lórí àjò àwọn ọmọ ṣe tó ń gbọ́ sí èsì ìbá tó wá fẹ́ sóun nílà káwé lórí níṣe òun sọ lọ ẹgbẹ́ òfin ilẹ̀ wa bó tilẹ̀ jẹ́ kì í ṣe haram kì í ṣe wọ̀ kéèyàn lo èsì nínú ilé kì í ṣe wọ̀ kéèyàn lo èsì nínú ọkọ̀ ṣùgbọ́n wọ́n tó bá mọ̀ wípé lílo èsì kò jẹ́ ọmọ ráyè kí wọ́n àṣùbà ọbẹ̀ tàkó stọ̀pù kò jẹ́ ọmọ ẹjí láti wá kásùbà ọbẹ̀ dàpọ̀ máa sọ̀rọ̀ ẹni tẹ́ pé ẹni ní ìjọba máa kí wọn àsùbà. akálàṣe o gbọdọ̀ wá pè ní àràmù tẹ́lẹ̀ mi o torí pé olùkọ́ ẹ̀dùn tí wọ́n sùn tí òjú wọ kásùbà ẹlòmíì lè sùn bẹ̀ kódà yóò jì ẹ̀rẹ́ fìlà lóhùn. ààrẹ bákanná oníkálukú mọ́rẹ̀ fàtọ́kù dùnìyà òjíṣẹ́ ọlọ́ọ̀dà ni ẹ sọ́ra fún àdùn ilé ayé kì í ṣe gbogbo àdùn táwọn èèyàn ń mú nílé ayé gbogbo ẹ̀ náà kọ́ lè yàn lè dára dé ìmí ń bẹ tó bá dára dé irú ọ̀bá sọ́ra olúwa ẹ̀ lọ nìyẹn. ìdí ni tó jẹ́ pé àwọn tó bá jẹ́ olùmọ̀ ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ sọ́ra. Imam Shafi'i rahimahullah ó ní idha waladat al-kilabu fi ina'in naza'tu yadi wa nafsi tashtahi. ó ní tí bá rí igbá omi kan tó ń bọ̀ nígbà mo á dé ìdíje ọmọ náà mo rí báwọn àgbà ti kẹnu gbogbo ọ̀hún tóun ti bóbi ẹsẹ̀ ìtànà mi tó máa sún sẹ́yìn lọ. ṣùgbọ́n ọ̀nà ni ọ̀rọ̀ ilé ayé ilé ayé mẹ́ẹ̀sẹ̀ àti àlìkìlá àwọn ajá ni wọ́n fà mọ́ra wọn lọ́wọ́. nígbà bá a ti pé jẹ́ olùbọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ àfa tí wọn náà bá ń kí ń bá wọn lé ilé ayé ta ni wàá ṣe fọ́ọ̀sì anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní fataku dunya ẹ páyà ẹ ṣọ́ra fún yòdòló dọlẹ ayé yòdòló dọlẹ ayé agbẹlò ní ìjìnà sọlọ tẹfẹtẹfẹ lọ́wọ́ jìnà sí lójoojúmọ́ ní kò sọmọ lọ òtí ọlọ́run náà bẹ̀rù ẹ ẹ ṣọ́ra fún un fataku ẹ bẹ̀rù ètò àwọn obìnrin ẹbẹ̀rù ètí àwọn obìnrin ètí àwọn obìnrin iná kẹ́ìdà iná kẹ́ìdà kúnná àbí ètí àwọn obìnrin lágbára òjíṣẹ́ ọlọ́run bá ní ẹbẹ̀rù ẹ̀ ẹ ṣọ́ra fún ètí wọn kọ̀ wá sí ẹni tó yìlà níbi ètí obìnrin àbí ilà àmàrọ̀ àmàrọ̀ àbọ̀bọ̀lọ̀ bá sàmà lóòótọ́ pé ẹni tó súnmọ́ ni bí ìyàwó ẹni ọ̀sìn ó sì mọ kọ̀kọ̀ yẹn. ìwé ọmọ abọ́lọ́ níbi ètí obìnrin àti fìtínà wọn. anábùwà Muhammad sallallahu alayhi wa sallam anábì kó sínú ètí àwọn ìyàwó rẹ̀ lọ́dún kan. ìyàwó anábì sallallahu alayhi wa sallam kan bẹ̀ tó ń pè ní Hafsa. ó jẹ́ nìkan tó ti pé kòló má lè ní ilé oyin tó dáa ní máa ní ilé. anábì sì ní ìyàwó kan lọ bára bí bá wà nílé ara ìyàwó ilé kò ní fẹ́ kó lánàá ìwé ti kúrò lọ bára bí bá lọ ọdún ilé kò ní fẹ́ kánàá ìwé ti kúrò lọ tánà ìbá wà lọ́dọ̀ hamsa lójú ẹsẹ̀ tánà ìbá ti wọlé yóò gbé orí bánà yìí lọ́sàn. ẹ̀ẹ́dẹ́ ìwé tó mu ìwọ́n sá dùn díẹ̀ láti la oyin àwọn ìyàwó tó kù ọwọ́ àdìgbò kílà náà fi máa ń pẹ́ lọ́dọ̀ ọ̀tún hamsa wọ́n rí pé à ó mọ̀ lóyún kan tí ń fà náà bí mi ni nígbà wà sọ fún àgbẹ̀ tánà bí wà ti jáde ńbẹ tó bá ti dọ́dọ̀ yìí ẹ sọ wípé ewu lọ́wọ́ ń tí ń bìnàbìnà rẹ̀ tó bá ti dọ́dọ̀ tiẹ̀ náà wọ́n náà sọ bẹ́ẹ̀ tó bá ti dọ́dọ̀ tiẹ̀ náà wọ́n náà sọ bẹ́ẹ̀ kí ni yóò wo ṣùgbọ́n kánà bí mo bá a lè ṣe pé òkú bá a mọ̀ ẹ̀yẹ mọ́ bàbá sì dìjọ́ náà báwọn ẹbí ti jáde ńbẹ ọ̀dọ́ ni àkọ́tà náà lọ kí ló ń wù kàlùmọ̀gàfíà Kini ni òórùn tí ò da báyìí anábì sì kó ìrà kéèyàn máa sọ pé òórùn tí ò da ọ̀la rẹ̀ torí bá níbi sọ̀rọ̀ àlọ́ sẹ́lẹ̀ bóyá bá ba ànábì lọ́wọ́ odidi ijọ́ kan òórùn lọ́fíìdì ó sì máa nù lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wasallam ànábì ó ní òórùn tó dáa lára pọ̀ bíbí pé wọ́n bá yọ ọlọ́ọ̀kan òórùn lọ́fíìdà tó gbò mísk yóò sì bò ògùn lẹ̀ kódà kánà bí wọ́n fi sára sẹ́ni tọ́lọ̀ wọn á dá báyìí ẹnìkan wá ní ìmù kankan yín lẹ́nu rẹ̀ àrẹ́bí tó lọ ọ̀dọ́ mi kejì ń gbọ́ kí ni àrùn gbìnàgbìnà lẹ́nu rẹ̀ náà ah, ah. ojú ọ̀dọ́ mi kejì ojú ọ̀dọ́ mi kejì ẹnìkan gbà èrè ah, burúkú wà lẹ́nu alábẹ̀ wa ọdún hausa ni mo ti mú oyin mi ò sì ní mú iye ẹ̀mọ́ lọ́dọ̀ ṣé ètò ìbẹ̀rẹ̀ wà níbi àjẹ́ ọlọ́run wa sọ ọ́ yà kalẹ̀ àwọn obìnrin náà ń bẹ̀ ṣe tán ọ̀rọ̀ jù ọlọ́run ní لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك ọlọ́run rà nàbí kí ló dé ìtọ́lọ̀ ń ṣe lọ́tọ̀ fún ọ oṣù fẹ́ sọ dèrò fún ara nítorí pé òun ojú ra àwọn ìyàwó ẹ̀. anábìsọ̀ lọ́wọ́ àlọ́ wa sálàm ní bóòlù àwọn sọ wá jẹ́ tààrùpá lè mórí gbọ́ nílé ètò ìgbà yìí. ìbànú rẹ̀ ní fatakùn ẹ pèrè ètò àwọn obìnrin ẹ bẹ̀rẹ̀ ọ̀kan náà ọmọ ìyá wa kan mo pè é nígbẹ̀ta wọn ni alágbádá mo nídìí kó wá mi ṣe ìdàgbà ni ah kò mọ̀ nílò ráàyè pé ó mọ̀ ní problem kékeré kan mọ̀ ah subhanallah irú problem wo ah olóhùn àti ìyàwó rẹ̀ jọ ní gbólóhùn aṣọ ìgbà tó wá sùn lálẹ́ yọmọ pẹ̀lú ọkùnrin mi yọ lọ sara ló bá sara yọrọ tó wọ́n mọ̀ tó yóò sì gbà yálẹ̀ yóò sùn ìyàwó sì lọ gba èpo gbóná látọjú oorun ó sì tọ ẹkọ wọra ẹ lórí kódà ilé ìwòsàn àkúrẹ́ ìgbà ọ̀gbà wọn ti gbé kó lákùrẹ́ báyìí ìyàwó tó bí lọ́sàn fatakun nisa kí ló lè tó bẹ́ẹ̀ ọkùnrin kan bẹ ó ṣe ìyàwó kejì ìyàwó rẹ̀ sì rẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀. fatakun nisa ọlọ́run dákun mọ́jà sí ìyàwó fẹ́ o. àwọn ń bèrè pé kí ló bìnrin yóò máa sọ kó sùn tó lọ ní gbóná ní ọkọ rẹ lórí ọkọ wọn bẹ nílé ìwòsàn nísìnyí intensive care òní wọn fún sí ọmọ àpótọ́ bá ti ọmọ yóò lè dúra láti ojú oorun tó wò ti ọba ìpín gbóná ọlọ́nkọ́ ọlá rẹ̀ kó ṣàánú wa lórí dókítà bẹ̀rẹ̀ mi ń bẹ̀ bá wa lè tọrọ ọ̀rọ̀ bá wa lè tutù àwọn àmọ́ àwọn kan náà ń ṣe ẹ̀ ò ṣe ṣèbú náà bí mọ́ anáwó ní fatakù nìsa ẹ bẹ̀rẹ̀ èké tó ń bẹ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ bẹ̀ lọ́wọ́ ọlọ́run kó láyé níbi ètí ọwọ́ bákan náà lọ sọlọ ọsọlọ ó ti jẹ́ káwọn ìlú fatakù nìsa ayé fatakù fífi mẹ́ta nìsa àwọn méjèèjì lálẹ́ tó sí. فاتقوا النساء أو فاتقوا مكائد النساء أو فاتقوا فتنة النساء أدعوا فتنة وبركة mélòó mélòó lẹni tó dèèyàn tó bẹ̀rù ọlọ́run tí èso ń zìnà tí èso ní rárá rárá ṣùgbọ́n tó bá kọ́ sí páńpẹ́ obìnrin onízìnà kójú rẹ̀ tó wálẹ̀ yóò ti rọlù zìnà. àfáà kan kódà kì í gbójú òkè gan tóbi ní bá kọjá lẹ́gbẹ̀ẹ́ obìnrin lẹ́yìn ọ̀rọ̀ yẹn padà sí ìsìn náà nígbà òsì ìsìn náà obìnrin wa ni pé nítorí wàá tẹ́sítì wò náà sọ́tà àbọ̀ bàbá jáde lọ àbá bàbá yẹn para ọlọ́run ò forí jù torí pé òun náà mọ̀ pé ìsìn náà dà òun sì ti ṣe ọlọ́run ló forí jù ọwọ́ àti ilẹ̀ kùn ọdún ló ń fẹ́ òun para ọ̀ bọ́bá para rẹ̀ ó tún jíyà lọ́dọ̀ ọlọ́run lọ́tọ̀rọ̀ àforíjì ọmọ tó wá bá ìsìn náà wá ń sọ sórí pé kí ni àfáà ó bó ìsìn náà dáadáa ẹwà dáwọ fọtọkù fitnata nisa. lóbi tó bá nàbì sallallahu alaihi wa sallam ànábì kọ́ alákọ̀ọ́ púpọ̀ ní gbogbo àwọn kan tó lè jẹ́ ká kó sínú fìtínà ànábì ní kò jìnnà sí gbogbo àwọn kan tó lè jẹ́ kó kó sínú fìtínà obìnrin. èèyàn ni obìnrin tí kì í ṣe lẹ́tọ̀ rẹ kí wọ́n àti ẹ̀kẹ́ jọ tó bá wà ń kúrú bọ̀ bẹ́ẹ̀ lóbìnrin kọ́ wá sákúrò bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni inni la usọ fi nisa anabi ni bèbè mi lọ. ẹlòmíràn àníyàn ló ṣe pàtàkì àníyàn tí ẹ mọ títà nàbì anabi ni inni la usọ fi nisa anabi èmi yìí bèbè lọ. tírápà níyàn la wò ní ìjọba tá a lè lo kọ̀ntrẹ́ẹ̀lì ìwà wa ní pé àníyàn ló má ta olè kódà òun lè sọ̀rọ̀ lórí tí lè fi má ti kàkó ẹ̀ ṣẹlẹ̀ àníyàn ló má ta. níjọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ kò ní sọ fún ọ. Islam ti lé wájú sí gbogbo nǹkan tó lè mú wàhálà wa gbogbo tó àfihàn fọkàn balẹ̀ síra wa táàfin máa ronú àìdá aburú síra wa gbogbo ẹni Islam ló kalẹ̀ fún wa. fatakun nisa ìṣẹ́ ọlọ́run bá ń ga páyà fìtínà àwọn obìnrin òun ń yàwó ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rẹ nítorí dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ mà ṣe ń wá ọ ara rẹ àdúgbò là àṣẹ lọ́wọ́ pẹ̀lú àpò àdúgbò ara rẹ ọkọ nìkan dúpẹ́ ẹlòmíràn máa ṣe kó máa àwọn àmì ìyàwó náà wà tí wọ́n lọ gbé ìjọba fún bẹ́ẹ̀ àwọn alágbádá ẹ̀ wá tó àwọn kọ́sítọ́mù mi. ẹ̀sìn wa o ẹ̀sìn wa pẹ̀lú ṣé ẹ̀yin ẹ̀ pẹ̀lẹ́ sá pẹ̀lẹ́ kọ́sítọ́mù làjẹ́ àmọ́ bá wọn rajà yóò sì tún mú ọkọ̀ kó lọ kí àwọn ẹ̀wọ̀n kọ́dọ̀ kó tún máa bẹ̀ wá rẹ̀ ẹ̀rọ̀dàdì tọ́lẹ̀ kankan ọ̀bá mọ̀ sọ̀rọ̀ ọ̀ alábi ni ẹgbẹ́ rẹ fitina àwọn obìnrin nínú fitina àwọn obìnrin òun náà nìkan obìnrin máa ń yọ owó láwùjọ tá a wà. obìnrin tó sì gbogbo ìlàjọ mú rẹ̀ síta tí wọ́n rí làákàyè wa ó máa ń yà wòrán nǹkan ni yóò tèkè píkṣọ yẹn tó bá ti tèkè yóò gbé sínú làákàyè tó bá ti kúrò mbẹ yóò gbé píkṣọ yẹn wá padà kódà ó nígbà tó bá ń kírun ṣètò ní òkè wa ìgbà tó ń bọ̀ mọ́lá sí ìgbà yẹn ọkùnrin tó rí ṣètò ní òkè disturb wọn lórí ọ̀ tọ́kùn nìsa lórí gbogbo ọlọ́run bá sọ náà Al-Qur'an Karim ọlọ́run bá ní yàkúnyé mìíràn ẹ yàgùdù ní àbùsọ̀rí ní wọ̀yà fọdún fòròjà ọlọ́run bá fún àwọn onígbàgbọ́ òdòdó ká máa rẹ ju wọn lọ ká sọ abẹ́ wọn kúrò níbi zina ìyẹn túmọ̀ sí wípé Islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ká máa rẹ ju wọn lọ ṣùgbọ́n láwùjọ kan sì yàtọ̀ nàárẹ̀ yàtọ̀ tóbi ní ó múra tó sì gbogbo ọ̀ṣọ́ ara rẹ̀ sílẹ̀ tó gbogbo làjára rẹ̀ sílẹ̀ tí wàá sì ti jùmọ́ òṣìṣẹ́ ọlọ́run bá ní wọ́n kàbẹ́ pàtàkùn mẹ́sà ẹ bẹ̀rù ní fìtínà bẹ́ẹ̀ ẹ sáfù ní fìtínà bẹ́ẹ̀ níbi nípa inna awwala fitnati bani Isra'il kanat min an-nisa Ànábì sallallahu alaihi wasallam kanat fi an-nisa Ànábì nítorí pé fìtínà ní tó dayé àwọn ọmọ Israẹli ní tó kó bá wọn ní tó dé kọ́rọ̀ wọn mọ́ lójútùú gbà tọrọ obere tọrọ fìtínà obìnrin tá kó sínú fìtínà obìnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ ti dàrú. àwọn afáàjì pé wọ́n wáyé pé gbogbo àwùjọ tó bá fẹ́ bàjẹ́ láyé àwọn obìnrin ti láwùjọ gbogbo àwùjọ yẹn náà máa torí pé ibi méjì ni ṣe ń náà abala méjèèjì nínú ìgbésí ayé ọkùnrin ọ̀rẹ́sà òníbi sá bọ́ọ̀ ẹ̀rọ rẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ìyá tóbi ọkọ̀ sọtọ́bìnrin bá ti ní bàjẹ́ wọ́n ti bá ọkùnrin náà jẹ́ òun ló fà lónìí tọkùnrin ní òun fọ́ọ̀tù ìyàwó tó ní sínú ilé yìnyín á ah, ọkàn wọn ò balẹ̀ lórí ìyàwó tí wọ́n tó lé sìlámù sọ̀rọ̀ àlọ́ sílẹ̀ làmọ́ òfin tù wá nílẹ̀ òfin ká bẹ̀rù tó lè jáde kọ́nà tẹ́ bá yẹ bádùúgbò kan burú ẹ lọ́wọ́ àwọn obìnrin tó wà mẹ́. ẹlòmíì gbalẹ̀ obìnrin ló ṣokùnfà tó fi tó fi ti ń gbalẹ̀. ẹ máa wọ ilé ẹ̀kọ́ ẹ bá lọ sí ẹ̀kọ́ tó jẹ́ pé boys only tọ́kọ̀tọ̀ nìkan náà wà bẹ̀ ẹni máa kà wọ́n. ilé ìtọ́jú boys only ni ẹni máa kà wọ́n. ṣùgbọ́n ìtọ́ba jẹ́ pé aládàpọ̀ tí wọ́n dà wọ́n pọ̀ ọmọ tó ṣẹ̀ tọ́gà ní kó tọ́ wọ́n mọ̀ wàá wọ́n bọ̀ wọ́n lè wọ́n lè náà wọ́n lè náà wọ́n kà fún bọ́ta. torí pé wọ́n bọ̀ nígbà wo ni wọ́n sọ máa nà lójú òfin tẹ́. táwọn àdéjọ classmate wọ́n mọ̀ fí àwọn àǹtẹ̀gbà. sọ̀rọ̀ lọ́pọ̀ bá ṣe yìí gbọ́ bọ́ sórí kìíní yóò fún lọ́gbà kókò yóò dùn sí àgbàrá ẹ̀kọ́ ìjọba sí ti. kò ní sakọ lórí rẹ̀. sọ̀rọ̀ fi gbọ́ gbogbo àwùjọ tí wọ́n sì ń wọ oríire àbí kí èèyàn padà síbi ìlànà tọ́lọ̀ gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó bá ń forí ire náà àbí kí èèyàn padà síbi tọ́lọ̀ torí pé èyí tó burú jù nínú àdánwò ilẹ̀kùn alẹ́ lórí ọmọ ọlọ́mọdé àṣọkọ ayé lórí àwọn ọmọ wa ṣèdí mi tẹ̀lé torí pé anábìyẹn ní fẹ́tẹ́kù nìsa ẹ̀páyà fìtínà àwọn obìnrin bẹ́ẹ̀ sì ni táwọn obìnrin bá ti da ìgbéyà ayé náà dà ọkùnrin ó dà àwùjọ ó dà àwọn ọmọ náà ó dà bàbá ọlọ́run ló ti wọ̀ kí wọ́n lọ ṣọ́ àbọ̀wọ̀ ìtọ́nà sọ́sọ́nà sọ fún ọ yìí kí ni ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú báàbù àtọ́kọ̀ ìbáṣepọ̀ rẹ̀ nínú àlọ́wọ́ tó nàbí sọ pé wà iná máa mùsùlùmí kankan kí wá ọ̀wọ́ bẹ̀rẹ̀ kẹfà tó ọ̀nà lọ. ọlọ́run ọba ó ti fi àkókò lórí ẹ̀ ó sì wọ ohun tí kò wá ń ṣe. sòyìn ẹdúrà gbọ́dọ̀ ní kálukú bá ti ní lẹ́yìn pé ààyè tí mo wà yìí ọlọ́run mi wọ́n fi ẹ́ sẹ́pọ̀ òun ló ń lọ láti gbàtà àwọn ìyàgbẹ́ kò sẹ́ni kankan tó sori ìwé látara rẹ̀ lórí ipò tó wà èyí ó jẹ èyí ó jẹ àbọ̀ ipò yẹn tó wà níwájú ọlọ bọ́ọ̀lù ṣe wà. àbí agbára kan ọlọ́run fún ọ ìwọ nìkan kọ́ lọ́run wá agbára yẹn ipò kan ọlọ́run fún ọ àwọn tó wà náà pọ̀ tó lọ́run tó fún ọ. ìwọ tó fún ọ náà torí pé lè bí ọ̀nà ìwọ ò lè bóòlù ló lè fún náà èmi lọ́kọ̀ èmi ní olórí yín èmi ní gọ́fìnà yín èmi pírẹ́sìdẹ̀ntì yín èmi ní pírísítà yín èmi ní àfà yín èmi ní mọ́mù yín gbogbo àtẹ̀wò náà lè yàgbé wà kọ́ sí màá jà. ọlọ́run kò kó wá wò lórí àyè tó fi sí. òtá bá ti mọ eléyìí nínú ọ̀rọ̀ eléyìí ló kó ìbẹ̀rù ọlọ́run bí ipò bá ti ẹ̀fọ́ fún yàn bí owó bá fẹ́ gbìyàn bí ọlá kan bá fẹ́ gbìyàn èèyàn àti wípé afọ́nsọ́ lèèyàn jẹ́ láì tẹ̀yàn wà ọlọ́run sì kì í ọ léèrè bó bá ṣe lo àyè sí eléyìí ni mahalu shahid àbí munasaba tó ń bẹ níbi hadithi yìí pẹ̀lú báàmù at-taqwa tí a fọwọ́ náà náà wúlò tó hadithi náà abọ́lọ́mọba subhanahu wa ta'ala eléyìí tí àwọn yòó lọ́dún kò ṣe wá láǹfà àwọn tí a ti gbọ́tọ̀ lọ́dún kò wúlò fún wa Ramadan ó súnmọ́ báyìí ó dojúkọ wá wà náà dojúkọ ọlọ́run kó sọ kàwá kan tí ó bá láyé o tí ó bá láyé wa kó sì fún wa ní okun àtagbára láti lékún inú iṣẹ́ olóore tó gbé inú oṣù Ramadan oṣù tó kún fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ládàá ni téèyàn máa bẹ ọlọ́pẹ́ ọlọ́pẹ́ fún yàrá lágbára láti lè wọnú oṣù náà pẹ̀lú àlàáfíà àti ìfọkànbalẹ̀ ká lè rí okun àti agbára láti lè lékún nínú ìbẹ̀rù ọlọ́run láti lè lékún nínú yimani nínú oṣù ramadan láti ìsinmi kó kálukú wa náà máa pinnu pé ramadan ti ń bọ̀ yìí pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run kó sọ wájú bá náà lọ ń ṣe nǹkan bá náà wọ́n ṣe olóore. ń ka orí àlùkò ránìkan ramadan tó tó parí ń kọ ọjọ́ àlùkùránì méjì rọmọdán ọjọ́ parí ń kọ ọjọ́ àlùkùránì mẹ́ta rọmọdán ọjọ́ parí nọ́fìlà mi lórí òru òní kò ní yẹ rọmọdán ọjọ́ parí. ìtọ́rọ àná gbogbo àsìkò sínú màmá rí pé gbọ́sọ̀sọ̀ kan màmá fún yàn kan fi sínú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sí olóore míì ìmọ̀ kọ̀ọ̀kan kéèyàn pinnu láti sìn kì í ṣe pé tó bá wọlé fún pinnu láti sìn nǹkan báyìí mo fẹ́ ṣe nínú oṣù rọmọdọ́n orúkọ rọmọdọ́n yẹn tá a bá ti mú báyìí ó ti tán lọ́mọ sáré kó o tó mọ̀ rọmọdọ́n yẹn ti ti lọ àti gbogbo àwọn ohun tó wà ní ẹ̀ tó lọ ni sọwọ́ àkóso kí ni kàtó ṣe ń bọ̀ ìdí yẹn tó fún gbà wá ní mọ̀ra pé oníkálukú ní pinnu láti sìn gbogbo tó kúrò tó sùn kàmáwò abẹ́rẹ́ àwọn ọmọ ìkejì rẹ̀ kó kádàrà wa àwọn ẹni tí ó ṣe rọmọdọ́n لا يتنازع وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه آه، ومن والاه أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك